nínú la fi ń sọ fáwọn èèyàn pé kó o ní pé torí pé mistake wà nù tíra kan ìnà ẹ̀yìn ògbọ́dọ̀ wá kà ìdó wáfà náà òṣèwádìí kìnìyàn kan ò ní ka tíra kan. Hmm? náà ṣé wọn lọ ha rahimahullah apá àgbà ni wọn ṣùgbọ́n wọ́n ti jáfa àgbà tó ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ wọn wọ́n ṣe é sí ọ̀rọ̀ tawhid wọ́n sì gbìyànjú kọ́lọ̀ kó sọ wọ́n lẹ́sàn lórí wọn ò gbé àwọn wo àsìkò tàwọn pé tọ̀kínú tó wà nídẹ̀ ṣe àwọn pé táwùjọ bá fẹ̀kan ti dàrú ibi tí wàá sí tawhid ká máa wá sọ̀rọ̀ ilmo rijal ẹgbọ́n ibi tí ò sì sí tawhid ká máa sọ̀rọ̀ ilmo rijal ẹ̀sìn pọ̀ àwọn olóòfẹ́ kan wọ́n wá rí láì lórí àwọn àfa kan wà ìfa àwọn náà ní afẹ́tì because tá a máa sọ pé gbogbo nǹkan tá a bá bẹ̀rẹ̀ sẹ́yìn náà làwọn náà fẹ́ wádìí fúnra wọn ọjọ́ lọ ọjọ́ lọ àìmọ́ lọ́kọ́lọ́kọ́ bọ̀ kíláàsì kò níbi gbogbo sẹ́ńtà náà sọ lórí ẹ̀wọ̀n bíi forty years back ṣé níbi táwọn èèyàn gan òṣèré kan máa mọ́ sọ́lá ṣé èmi ò sì máa sọ̀rọ̀ jáde ṣé ẹgbọ́n jáde wọ́n tàbí ìlú mi èyí tá a padà tó fi sọ́jú wàhálà yìí èkó yẹn máa sọ forty years back jáde wọ́n tàbí ìlú mi kíní kan náà lẹ́tà bíúdì kankan lé lórí táìmù mi ìbẹ̀rẹ̀ pé nígbà lágbáwá lákọlọ tẹ́lọ́gbọ́n lágbá tán ẹ máa sọ̀rọ̀ ikú wọn náà lè yege ojú kéré wo ìgbìyànjú táwọn àfa àtúbọ̀wá bí fọ́ yẹn bá ṣe ẹnì bọ̀dì tó bá ṣe kì í kò fẹ́ kan wá mọ̀ náà ẹ wo bí irú fifty years sixty years seventy years back eighty years nílùú ìfẹ́ àwọn ọmọ ajá ajá kọ́lọ́kọ́ sàlùkù dáadáa bí sábà kò sí kọ́lọ́kọ́ sàlùkù òkú. sọ pé táwọn fẹ́ bá fa àwọn ìpè wọn ní ah, àwọn tí wọ́n jẹ́ kí ìṣe mùsùlùmí wọ́n fẹ́ sọmọ mùsùlùmí di kírísẹ́ ẹgbọ́n síbẹ̀ náà nìkan máa sọ̀rọ̀ ilá. kọ́dà bó bá mọ̀ kèsì tí ó mọ̀ sọ̀rọ̀ òbòrò ọkọ̀ kíkí láwọ̀ kọ́ náà ẹnìkan ní ọkọ̀ bẹ̀rẹ̀ pípẹ̀ ẹja pàwọn èèyàn kéwú náà káfọ́kọ́ ọmọ kùránì ké tó wọ́n lọ́wọ́ kùránì ké wọ́n gbá ah, sọ yé dọ̀ yé gbẹ́gbẹ́ ó kọ́kọ́ mọ̀ yẹn àwọn míì wọ́n dé wọ́n bí jù lórí yẹn àwọn míì ó dé wọ́n bí jù lórí òun kálukú náà bí ó jù lórí tó bá rẹ̀ ṣùgbọ́n béèyàn ò bá tẹ̀ sí ìnímọ̀ débi kan béèyàn bá ti mọ débi àwọn àfa èèyàn onídẹ́ ẹgbọ́n èèyàn níbẹ̀ kọ́nà bá ṣe mistake mistake yẹn ò ní dáwà lálẹ́ àmọ́ náà táwọn èèyàn fi ń train àwọn ẹlòmíì disease òun ni wípé áta mọ́sálà tó pé ìṣèhádùn wà ń bẹ yóò sì gbé sí lórí wípé ẹyọ kan tó wà nù pé anybody bá sọ mí oníṣẹ́ ìlú yìí so irú yẹn ni ah! wọ́n mú rẹ́díúzáṣìn táwọn because àwọn ti in táwọn ti di kí ní ìṣe but because sẹ́ni ìfẹ́ kan sí èrè mistake so now ṣé wọn lọ àbá rọrùn àwọn ọlá àwọn ti fẹ́ẹ́ lórí àwọn tó wà lọ́wọ́ especially wọ́n ti fẹ́ẹ́ lórí sílẹ̀ ní sẹ́mi ẹ̀rọ kọ́yìn wọ̀ ẹ̀rọ ọ̀la àjẹbíṣẹ́ àgbáni ṣe ṣàlàyé Ibn Qayyim fúnra rẹ̀ ni ó mú àdéhùn yìí wá ní àwọn tíra rẹ̀ nígbà tó mú wá ṣé wọn lọ bàbá bu wá tẹ̀lé lórí àfáàmọ́ bá bu wọn ni ọ̀nà sí ọ̀nà sí gbára lé ṣùgbọ́n náà ṣẹ́kì náà àwọn wá àwọn àhádì tó bá ní ṣe pẹ̀lú àkídá ẹgbẹ́ wọn wá àwọn ááyà tó ní ṣe pẹ̀lú àkídá gẹ́gbẹ́ wí nìkan ẹ̀yìn náà wá àhádì tó ní ṣe pẹ̀lú àká ẹ máa wá àwọn ááyà tó ní pẹ̀lú àká tó èyí ló ká wọn káwọn pírẹsẹ̀ntì ẹ̀ àǹdà uh, tó bá ti lè mú pé nìkan ìbá ti lò ó mọ́ máa ti gbà wọn fẹ́ ah, àwọn olùkọ́kàn balẹ̀ so now bó ṣe wà ní bẹ́ẹ̀ náà so now ara aṣẹ́ náà ní pẹ̀lú ṣọ́lọ̀ bá níwájú ọ̀wá káàná rí pé á ah, ṣíra àwọn èèyàn lò kọ́dà àwọn náà fẹ́ kọ́yàn but bí n pé àfá làwọn jẹ́ táwọn fi ṣe hadith àwọn wàá sí mọ́jẹ́ fara pípọ̀ ẹni hadith ní bàálù máa wà ìṣúra ibi tó ti hàn the fourth one hadith táwọn ń lo àwọn fẹ́ orí láì rẹ̀ nìkan tọ̀ ṣẹ́lá albani rahimahullah ẹgbẹ́ àwọn jọ ní hadith táwọn náà fẹ́ kọ́ àwọn ẹ̀rẹ́ tawhid ok èmi expert lè mi bí hadith bí ìbá tẹ̀ nílé yẹn yóò ilé rí láì lórí ẹnì kankan níbi hadith ibi ìwádìí tí wọn ilé yóò fi hàn ah, pẹ̀lú iṣẹ́ tán ṣe ìtẹ́mi kan sọ ni pé tó bá ṣe pé lóòótọ́ abákan ní irú background yìí pé ah, ṣé kìtàbù zoodu lọ́dún wà àkọ́tọ̀ rẹ̀

wọ́n tẹ̀ ní ni dia itu hanya hàn sí Di ìfún ẹ̀yìn bíkọ́ sí ìfúnṣe ìbáṣe ìdọ̀ ìfún sọ́sẹ́rẹ̀ kan ìtumọ̀ sọ́fẹ́ fún òjò pàrẹ́ jùlọ àwọn nǹkan tó lágbára jùlọ yóò gbọ̀mí tọ̀ náà alhamdulillah ibi tẹ́tí wọn pípọ̀ ìmọ̀ awak apa sih dah? Kalau dá kọ́lọ́kọ́ sàlẹ̀kùn dah. wọn nínú àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ṣé mọ́ lọ àlùhá rahimahullah ní sheikh ah, sọ́ọ́lẹ̀ alì sheikh hmm? wọ́n jẹ́ wọ̀zẹ́rò ṣòro ìsàmìyà tẹ́lẹ̀ bífọ́ kẹ́ni tó wà mẹ́rin tó wà mẹ́rin bàbá náà á ah, kí ó pọ̀ kí ó tó wúlò má pọ̀ kọ́lọ̀kọ́ sàlékún ọ̀rẹ́ wọn sì wà láyé so àwọn náà wà bẹ́ẹ̀ náà tó ti tààrí rò ọ̀rẹ́ náà wà ti dé rẹ̀ bọ́sì ní ti ní pé àwọn jọ mọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ṣé wọn bí wọn ẹ bá gbọ́dọ̀ máa jẹ àlùṣẹ àlùṣẹ àwọn ọmọ ṣàlùwà tó ń jẹ àlùṣẹ wọn ṣọ́ọ̀tì alùsùfì yàní alùsẹ́ẹ̀kì muhammad abdu'a àwọn fámìlì sí wọn ọ̀rọ̀ kẹ́mọ́ mà á délé àwọn ọmọ wọn ọmọ ọmọ wọn ló jẹ́ mufti nísìn samatu mufti abdulaziz ibn abdullah abdulaziz ibn abdullah ibn muhammad ibn ibrahim alùsẹ́ẹ̀kì làwọn ọ̀nà pẹ̀lú tó jẹ́ wazir nísìn alùsẹ́ẹ̀kì lọ́wọ́ náà. so àwọn máa àwọn sàlàyé báyìí pé nínú àwọn ṣẹ́rù táwọn ẹ̀ṣẹ̀ fún kìtàbù tọ̀ yìí pé ká sọ báyìí pé kò lè lọ àfi tá a bá tún báyìí tá a bá tún báyìí àwọn kan wọ̀ túmọ̀ torí pé wọ́n ti bóyá àdìsí wa sàyè àwọn kan wò pé pàrọ̀ bí ó bá ti pé kò wà sàyè ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bá ní báwò tí wọ́n tóbi níbi tó mú wọn táwọn bá fẹ́ ṣe àwọn wájà àdìsí fúnra gẹ́gẹ́ bó ṣe pé nísìnyí náà tí àbálẹ́ni kan tó náà bá tún jẹ́ spark Quran tí bá fẹ́ kàtíra àgbà fáwọn èèyàn ẹni àyà tó bá wà lórí lọ́sọ̀pítọ̀ sórí àyà yìí kìrọ́ alábájá kìrọ́ alábájá rẹ̀ jẹ́ nàbí tó náà sílé yìí tí àlùbáńdà lè wọlé sílẹ̀ sọ ẹlòmíì ń bẹ tó gbé ní tó náà bá tún bá gbogbo ẹni wọ̀ tó bá dáńdé ń bẹ́ àbóni tó bá yáwó yóò ní ààkì ah, ní ìbá ìsàkọ́kọ́ tó ọkọ́ sọ̀rọ̀ yìí ẹgbẹ́ ọkọ́ lórí yìí ìgbìrí kẹkẹrẹ sí ń sáré lórí ẹgbẹ́ ọ̀pá ní olóòrùn ọ̀tẹ́rá níbẹ̀ tọ̀hún lè ní sọ pé pé lóòótọ́ àwọn èèyàn bá ti pé ẹ̀tọ́lọ̀ máa ṣe màní rọrùn fún nǹkan pọ̀ tí wọ́n lè dì mọ́ tó bá gbódì mọ́ ìtọ́lọ̀ máa ṣe rọrùn fún tí ó fi tàwọn èèyàn láǹfààní tó yóò ni ó kà lọ yóò mú ilé yóò tẹ́gbà tó pọ̀lọpọ̀ àwọn tẹ́gbà ọ̀jẹ́ ìwà tàbí lè ṣe kò mọ̀ kankan kò mọ̀ mọ́sọ́lá ìwòlúwẹ̀ sọ̀rọ̀ jẹ́rọ ìwòlúwẹ̀ sọ̀rọ̀ ilá kò mọ̀ kankan kò mọ̀ islam kankan láì ẹ́ kẹfẹ́ kó dákọ̀ islam márùn sọ ibùkọ́rí kò mọ̀ but jẹ́rọ wá tàbí yóò ní wọ́n fẹ́ dẹ́sì lórí jẹ́rọ wá tàbí láwọn ọkọ̀ ìwòlúwẹ̀ jọ ní àwọn tẹ́lẹ̀ jẹ́rọ wá tàbí bẹ̀rẹ̀ ìwọ̀ gan tó tó bá fẹ́ràn rẹ̀ kó súnmọ́ wọn ò hmm? so bẹ́ẹ̀ yóò sì máa ṣe torí pé báwo ṣe Al-Albani tóbi níbi hadith làwọn fi ilé ẹ́ so pé màá fi ń wádìí lọ ìyẹn mọ̀ àbọ̀sán pé nítorí báyìí nítorí irun tó bá tóbi náà fi lè irú àǹfààní ìṣe pé ni pé èmi náà mọ díẹ̀ níbi ilé ìpò kè áṣùlù yìí gan ó yẹ kó lè fi yé ẹ̀kú tó kí kìtàbù zóòdì bá yẹ ìgbé àpò ẹ̀kọ́ dé báyìí torí wọn kì í tú zóòdì àti kìtàb àkàn bákan ìṣẹ́jà pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n máa mọ́ sọ fọ́mọ̀ ẹ̀ so ara àǹfààní rẹ̀ náà lọ ẹni bọ̀ èmi náà fi lọ èmi náà bọ̀ wá sọ mi background ẹlòmíràn ló ń bali background fake òun náà tún ẹni masira tó náà bá ń gbọ́ òun náà tún sọ ìṣẹ̀láfà àwọn afá pé masala torí tíṣẹ́ wọn àbọ̀ àbò sọ ń gbà yìí ní sin ra ẹ̀ àwọn afá Abu Hanifa àtàwọn sàhìbẹ́ yìí àtẹ̀kínà àtàwọn lọ́wọ́ yìí òun náà tún sọ tó pọ̀ lọ wọn bá gbọ́n sáfàánì ń bẹ gbogbo wọn tàbí wọn jẹ́ ìsìn àfẹ́sí ń lo hadí àfẹ́sí ń lo koran àfẹ́sí ń lo lọ́ba àfẹ́sí ń lo fẹ́kẹ́ àfẹ́sí ń lo gbogbo wọn pápátá nǹkan ọ̀ sàlàfì yóò nà sí. Ọ̀pọ̀lọpọ̀ máa bẹ̀rẹ̀ nígbà ìjọba ìjọba ìjọba ìjọba tún ní ilé ìjọba tún ní ìjọba tún bọ́m̀bẹ̀. Náà, ó ń dáná làákàmù náà, ó ń tẹ̀síwọ́ wáyé olókùn bàbá mi nínú àwọn nínú sọ́dà tí take care fún mi. ó ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé tí stage bá ti sílẹ̀kùn náà bá ti pàdé ní àwọn ọ̀dọ́ pé àdìsí yìí kò fẹsẹ̀ rìn lẹ̀. nà olú àdìsí yẹn tí kéèyàn mọ̀ kù bẹ̀bẹ̀ kankan ni àbí téèyàn ó báwa ti ń kọ́ lọ́ǹtì táwọn kò yẹ àdìsí lọ́ọ̀tà rẹ̀ àmọ́ àbí ká má wù bẹ̀ sábà dé bẹ̀ ká ẹ̀tọ́ bá gbọ́ tó náà bá jẹ́ tó bá lọ jẹ́ tó bá sì máa bí ní ìmọ̀ bí a tó máa tọ́lá wọn ní irú àti ìgbà ìjáde àti kí ni ìmọ̀ àti. ẹ ó ní náà ẹlẹ́ǹka bòlógún ọ̀rọ̀ tọ nínú bòlógún ọ̀rọ̀ àdéhùn ìwà mi àbí ibi tẹ́ ìṣẹ̀lá sọ pé tẹ́ bá débẹ̀ ẹ sọ pé kò fẹsẹ̀ rẹ̀ náà lẹ́sẹ̀ ẹ̀gbọ́n mi tọ́wọ́ ìlú ti fẹsẹ̀ rinlẹ̀ sí pé àkàmù ah, lẹ́ntù àgbà àlèmúdàjọ́ ń bẹ àbí sọ̀rọ̀ àlèmúdàjọ́ ń bẹ sọ ìtàjì sí ìwà ń sọ sí wá ní ìdájọ́ ìtawà mú tàbí sọ jẹ́ bọ̀ ìfún ẹ̀sìn ṣé ó ti jẹ́ bọ̀ ìfún ẹ̀ náà ni pé ní sí bọ̀ ìfún náà nìdájọ́ ti ń wí lè mọ́ papọ̀ ní ọ̀rẹ́ gbọ́ mi ó lè mọ́ papọ̀ ní ìsìn tí mo sọ ni tí ẹ bá wo ìsìnàjò àdìsẹ̀ ọ̀pọ̀ ìlànà àfàkọ̀tí pé bẹ̀rẹ̀ lánàá bá fìlànà ó sì ní àdéhùn bẹ̀rẹ̀ lánàá àfàkọ̀tí pé ó bá fìlànà ó dẹ̀ ní ìyàwó mẹ́wàá ànábìsọ̀ sọ́ndẹ̀ sọ fún pé ẹ́kítàrí mi ó na arba'an wà fárí ta ìrọ̀ òun tí ó sì mẹ́rin هو صحيح àmọ́ lákínà alẹ́ ìlàmàlì ṣùgbọ́n tí ń wí pé anybody tó bá wà ìsìlámù lónìí náà lóòtọ́ ẹ́n ó sì níyàwó ju mẹ́rin lọ dáṣọ fún náà tó bá àwọn ẹ̀rí mi pẹ̀lá lo so now tó bá ti pé nìsín èrò ọba wà ní sí àtẹ́lá ko. ẹgbọ́n mi yọ́ sàbárí sọ pé Abu Daud pé yóò mú hadith wá ní báàbù kọ́dà tó wẹ́ pé ìsinádù rẹ̀ bá wà ọ̀hẹ́ tó wẹ́ pé kò bá sí nǹkan kan mí ní báàbù yẹn tó wà sanwó jùlọ bẹ́ẹ̀ náà irú ẹ̀ náà ní bájá náà ó ṣe ìpára hadith bá dọ̀ ìmúna pé sí pé ahadith náà làwọn tó jẹ́ púpọ̀ ha ni wọ́n lò láàrin ara wọn tó wọ́n bá ti ṣe wọ́n ẹ̀ gọ́sìsì àwọn expect pé kéèyàn fi múdàtà ọ̀ ah, oh, sorry ó náà làkà fọ́ ilé ok so ilé ìsìn òun ẹ̀rọ bùrọ́kù mọ̀rán ibùn àjá òun ẹ̀sẹ́ ti pé pẹ̀lú àhádìsì lẹ́fì di onífẹ́kẹ́ but àhádìsì táwọn onífẹ́kẹ́ tí wọ́n máa ń lò láàrin ara wọn ni àbíbẹ́ ẹkùn wọn lò so ó lẹ́sẹ̀ wá kó fẹ́kẹ́ rẹ̀ òun ẹ̀sẹ́ ti gbé tábà eh, ti káró àdìsì tán pútọ̀ àdìsì àwọn ní àdìsì níbẹ̀ nìyẹn bá tẹ́lẹ̀ àwọn ní àjẹkùn àdìsì yẹ báyìí ṣùgbọ́n lórí mọ́sálà ń tádìsì ń sọ kí làwọn àfa àwòrán ó ẹ̀sẹ̀ wá sọ fíkẹ́ ẹ̀ tá Abu Hanifa lọ síbi pé tamasi wa ẹ̀ Malik sọ wáyé nìkan ẹ̀ fíkẹ́ ìrùn lọ́jọ́ discuss but ó fi àdìsí sí mẹ́kọ́lù mi lẹ́gbọ́n mi yé irú àwọn afáwà táwọn náà ṣe lẹ́yìn sí báwọn náà ṣe ṣe nù kèrè gbogbo àwọn àdìsí ọ̀bọ̀ ó ní purpose ìjọba fẹ́ ṣe tí purpose ní pé ẹkàn fẹ́ jí káwọn yẹn yóò súnmọ́ àdí sẹ́ẹ̀fẹ́ sàlàyé púpọ̀ kẹkàn wí àkánsà máa wà wí ẹ̀kalẹ̀ àdídìrá ìnibàlá máa lébẹ́ ní ya pàdìkàtà ìṣúná díẹ̀ sẹ́ẹ̀tù ẹmùbọ̀ pàṣẹ ẹgbẹ́ wọlé pé sẹ́yìn bá ti gíní ìran díẹ̀ ẹmùbọ̀ opposite kọ̀mẹ̀tọ́ ní sèyìn ìlú mẹ́wé ṣe ẹ̀sùn fẹ́ sàlàyé díẹ̀ káwọn yẹn fi mọ̀ dájú ẹ̀sìn wọn sàlàyé fún àwọn tẹ́ ń information fẹ́ sọ ẹ̀hẹ́n àmọ́ kò sọ pé bóyá kí ẹ má kà ìgbẹ́jẹ́ lọ ìgbẹ́jọ́ síra yẹlẹlẹ fẹ́ kó àwọn èèyàn àmì ṣàlàyé pé dọ̀ ètò lẹ́dọ̀ ètò tẹ́wà sọ́nà kọ́ ò ẹ̀yìn ló gbára lé ẹni tẹ́bí kò bá ti gbára lé nígbà tẹ́bà ti lè ṣe fún ra ọ̀pọ̀lọpọ̀ tí dókítà náà sọ mo rò pé mo sọ sí mo kọ́ dé mọ́nà kọ́ àwọn iṣẹ́ iṣẹ́ alàgbàdo rahim allah náà wọ́n gbára lé níbi tẹ̀sẹ̀ àti tẹ̀lẹ̀ hmm? ẹni tó bá tẹ̀ wọ́n ti ní ìbẹ̀ tí ìbìnà ajá òṣèkó wà sàáyé tí àbára òṣèkó wà sàáyé ẹ́ ìbí mẹ́sẹ̀ pé ìbìnà ajá fún àgbà tó gbà ìrìn fún ara rẹ̀ ṣẹbọ́n mi ṣe fi ní ìbẹ̀ tí àbára òṣèkó wà ọ̀la àwọn lè ṣe jámù tórókù táwọn pé ásà lọ mẹ́rin so ọ̀tọ̀ ni káàdì ìbílẹ̀ ni síkìrì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ni nísìnyí tí mo bá ẹ̀jẹ̀ fún lẹ́gbàmù tí ó tẹ́tẹ́ súnmọ́. inú bùlùkùn náà mẹ́rin pínlọ̀ àdífò àtúntò mẹ́bàá ní kírun wáyé kí ẹnìkan àwọn méjì kírun ẹnìkan wá dé pé kó fa aṣọ ìwá sẹ́yìn àbí tàbíbà yìí fún àbí wọn kọ bẹ́ẹ̀ tọ́ bọ̀ ṣe ń tà sọ bí ọ̀dọ̀ kéèyàn méjì máa wá kírun ẹgbọ́n tàbárò kéèyàn méjì máa kírun ń tà sọ pé jẹ́jọ́ yìí fún bí kẹ́ni ẹ̀ mọ́ fi dá dúró lẹ́yìn àbí alá ní òun àti fọ́ọ̀mù sáfù àwọn méjì náà tún wọ́n wá dé tó bá dé kí ló sùn tàbí nítorí padà sí náà pé ẹni yóò padà bọ́ sẹ́yìn náà àbí ẹ̀kọ́ ẹ̀yìn náà ní padà ń bọ̀ tọ̀ kí a gífì impression kò tó bá di tiẹ̀ ti jẹ́ bọ̀ ìfún yẹn pé ah ìtumọ̀ tí ń wí kò sí gbèsè àwọn àfikébò rárá yóò padà wà fún gbogbo mi náà pé ṣùgbọ́n a sọ pé kì í àwọn kì í sáà dé sí ìlànà gbára lé tàbí establishment ẹ́ báwa ti gbọ́ ẹgbẹ́ afẹ́gbọ́ ọ̀nà kó na gbọ́rọ̀ pé ni jọba hmm? ti gbọ́ pé kí á tó gbé jáde láti mọ́ta ṣe ń lọ máa ń lọ fún àìmọye ọ̀rọ̀ nígbà tí sọ ní ìsinmi rẹ̀ àìmọye ọ̀rọ̀ tó gbé wàá parí nísìnyí opposite ní ọ̀fẹ́ sọ ní òjẹ́ ẹ́ nísìnyí máa sọ pé nísìnyí pé ẹ́ lágbájá sọ pé wèrè ni ọ́ ẹ̀gbọ́n tẹ́ bá gbọ́ wèrè ni ọ́ yóò ní mo sọ pé wèrè ni wèrè náà ìfọlọ́gbọ́ pé àbáyé ń pè yàn wèrè èmi ti ń kó tẹ lómìn ẹni tó gbọ́dọ̀ gbọ́ ọpẹ́ náà nígbà wàá sì gbọ́ ọpẹ́ lẹ́sìn tó má kó ti tó ìgbọ́ pé ọlá àwọn ìlú táà ó kẹjú táà mú ìlú. nípa àdínkù ìṣòro ìgbàlá. ṣé ẹ bá

ìwọ́n náà ṣe ilé ìgbé ìyáwọ́jà tó wà fún ọ tó wà pàṣẹ àlùwàlùwà ní ẹ̀yìn náà òṣèlú yẹn tí mo fẹ́ ilé pẹ̀lú pé ọjọ́ ẹ̀jẹ̀ yẹn lẹ́ sí ẹ̀yà ẹ̀yìn wà lọ́wọ́ àwọn ìwé ìdí omi gbà lọ́wọ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn bẹ́ẹ̀. ẹ ó yé mi bọ kò yẹ kí ẹ ní iṣu pẹ̀lú ẹ ṣe é mọ̀ pé kí ló fà kó fi ṣe pé àdéhùn fàdúkú ní òkè ní ìlọ́kàn wa òun ni fáwọn méjèèjì wọ́n fẹ́ kan kílébù pé sọ̀hí nìkan làwọn kó síbẹ̀ then nígbà tó ìkó síbẹ̀ nǹkan àwọn àfáà chẹ́kẹ̀ ọlá bẹ́ẹ̀ sọ́nà ló ṣe rí àfi díẹ̀ díẹ̀ lájọ́ ń fa but àwọn súnmọ́nù yóò kú ò claim ẹ̀ ṣẹgbọ́mìyé so ìtumọ̀ ẹ̀ ní pé ṣẹ́ni tá à ń fi lọ́kàn ìtumọ̀ ẹ̀ ní pé pọ̀ well tá a bá wo ó sì jẹ́ bá nígbà tó náà sọ pé gbogbo ẹ̀ ló problem kò problem bẹ́ẹ̀ ẹ́ kọ́dà àtàwọn tá claim rẹ̀ gan yàtọ̀ sí wọn ọkàn wa ó tún wálẹ̀ ju tèyítà tó ní pẹ̀lú súnà lọ ọ̀dá nísìn sọ ibùn ìbàn mustadrakul hakim sọ ibùn khuzaima tí ó máa gọbá ìfún èèyàn ṣe lẹ́bù tí wọ́n gọlọ́kàn èèyàn tó ti àwọn súnà àbíyá òjì dẹ́gbà pé sọ́hìn tó wà mí di wọn ẹ̀hẹ́ kò sí problem ń bẹ ẹ̀yìn àwọn fíjì dọ́ta láti gbọ́rọ̀ báyìí ìtumọ̀ ẹ̀rọ ní pé wọ́n bá tẹ̀sùn fún wọn lẹ́nìkan ó ń fa nǹkan lórí ah, ah, àwọn àpá ìnáfẹ́ kan ní ìyapa ẹnu ni àgbàmì ìbọn yàtọ̀ wọ́n kọfẹ́ ìkọ́rẹ́ àgbọ́dọ̀ bọ́yá túnmọ̀ ló kú hmm? bọ́yá túnmọ̀ rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn pẹ́sẹ́ kó wà fàáhí bí ìfún wọ́n ti bá wa ṣe àwọn àfáà náà tààtì fẹ́ gbáyé náà ọ̀nà tí wọ́n bá ẹnìyàn kèé débẹ̀ àwọn tó fẹ́ sí mọ̀ yẹra wọn ẹ́ yóò

ee eh, ee eh. ok ọ̀dà wọ́n ní lórí ọ̀rọ̀ tí mo sọ nísìn pé kéèyàn máa tajà àgbà tó bá tó gbà sọ́dọ̀ fáwọn kan máa ń dọ́gbọ́n kan tí wọ́n sanwó díẹ̀ yóò máa rọlẹ̀ kó lówó rẹ̀ ọ̀rọ̀ tó gùn ní ìyàtọ̀ ń bẹ láàrin pé ń ta ọjà àtìyàn polówó rẹ̀ ẹ́ kíní yìí àwọn èèyàn máa ń ṣe mistake tó bá ti wọ́rẹ́ tó hàdé ṣẹ́rí èdè tẹ́yìn sọ láàrin yìí òun kọ́ lẹ́ẹ̀kì tú hàdé sí tẹ́ǹkà lọ́pọ̀lọpọ̀ gbà wa wọnú nísìnyí ní èdè tiwa tàbá ńlágbájá tàǹkan mọ́ni àdúsàsà rọ̀ pé látàbí mọ́lẹ́sà ẹ̀ndà mọ́ta ṣẹ́rí wọ́n mọ́ta yìí ẹ kọ́kọ́ tú ná pẹ̀lú bá lè ṣe wà kẹ́ tó tù pẹ̀lú èdè yìí lédè tiwa ní orúkú wa tún bá rẹ́nìkan báyìí mọ́ni kí tó gbé búrẹ́dì wájú kí ló ń ẹgbọ́ àwọn máa ń lo tẹ́yàn display tó ń present fún títà àwọn máa ń lo wọ́ọ̀dù fún títà wẹ́rẹ́ títà tí hadith sọ ni transaction tó wá concluded kéèsè display nìkan ní ìmọ̀wé ẹgbọ́ mi ẹ́ so wọ́ọ̀dù títà onísìn àwọn tẹ̀ kọjá unlimited kọjá tádìsí ń wí hadith sọ pé ìwò lè polówó ọjà pé ó dìgbà tí èèyàn bá tó pé ẹ̀lèyàn ní lóò èèyàn lè polówó tí èsìtì yàn ẹgbọ́ èèyàn lè polówó tí èsìtì yàn but àwa ti gbé wọ́ọ̀dù títà sí pé à kílò ń ta ẹgbọ́n sẹ́ni ẹ̀nà gọ́tọ́nà wáyé sọ yóò pé à ń ta tó tẹ̀lé pé ó ń polówó ownership fóun ti gbà sọ́dọ̀ But pé tẹ́lì yìí bá padà wá show interest òun wà lọ conclude transaction òun òun wà fún inú wrong kìí ti ká mákẹ́ẹ̀tì ọjà lámìrì pẹ̀lú látàrí maritime anybody tó bá túbá òun ìtukútù tó ẹbá ìtukútù tó jẹ́ ìtumọ̀ tó mọ̀ wí ni pé anybody tábà pé bá ń di ọjà gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ pé tí òun gangan lórí ṣe tàbí tí wọ́n wí nù ṣe kí báyẹ̀ ní ṣọ́ọ̀bù kẹ́mìsì ní sàfámásì wọ́n abẹ́rẹ́ ogun ṣé ẹni tó wà ń bẹ̀ lónìí ọjà ni but ó ní authority láti tà á ó ti sẹ́yìn sọ pé wọ́n ní ogun ránṣẹ́ ẹ́ àmọ́ ìwọ tí wọ́n bá fẹ́ polówó ọjà fẹ́ lòbe hmm? ìwọ jẹ́ agent fún ni ẹgbọ́n ọjà tí ìtọ́jà rẹ̀ tó jẹ́ tẹlùmí tí ọ̀rọ̀ àpolókọ́ àtẹ̀yẹ bá fún ọlọ́tọ́rítì òun ni wọ́n ṣiṣẹ́ fún ẹgbọ́n mi yé kí ni implication implication ẹ̀ pé o lè ní say lórí price gbogbo tó bá ta ọgbọ̀dọ̀ jẹ́ kó mọ́ commission wọ́n bá bọ̀dọ̀ bá ti ah sáré gbogbo wọ́lá tí wọ́n á ṣe ní ti ìfẹ́ wá ní ìwọ náà fẹ́ control price ọ̀ náà wà lọ lè rà lọ́wọ́ rẹ̀ láwìn ẹ̀rọ mọ́tò sanwó gan kò dìgbà tí èèyàn bá tó sanwó kọjá tó di pèlú ní ìṣẹ̀lẹ̀ tọ́ àwọn lápò fi ṣe ìkà tó ń wá ní tó gbà ń credit but sótà ti wà lọ́wọ́ rẹ̀ ṣé ó ti wà documented fẹ́ ni ah, credit ló ń tà ah. so náà tó bá polówó ọjà fún yẹn tẹ́nìkan ti wá show interest ọ wà sọ fún òkè so fẹ́ ra gbogbo àtẹ́sìn ẹ̀ eh, tí parí bẹ́ẹ̀ ò tí parí ẹ́n bọ̀ tí bẹ́ẹ̀ yóò bá fi parí kọ́ o gbọ́dọ̀ àpáyà rẹ̀ sọ́dọ̀ rẹ̀ kó ṣe yí pé níṣẹ́ ló kọ́ tiẹ̀ ni price rẹ̀ tó bọ̀ tó o bá fẹ́ ń tà fún lóko ẹ tó sì lọ́jà ilé agent ni wọ́n jẹ́ fún gbogbo èyí tó bá tà ò gbọ́dọ̀ yọ kankan kalẹ̀ àdúgbò mọ́ ẹ́ wọ́n wà fún commission ṣẹgbọ́n mi tí o ká separate láàrin pé wọ́n náà ìyẹn lè polówó nǹkan tí ò sí lọ́dọ̀ yẹn ṣẹgbọ́n mi ìyẹn lè polówó ẹ̀ náà. ìyẹn lè lóyún ìlú ẹ̀ ní ẹ̀ bá ó ẹgbọ́n Kò sí wàhálà tó bá fẹ́ sanwó. Ẹgbọ́n mi pé à ṣẹ́rí nìtìí nígbà sọ ní pé torí bọ̀mọ́nù náà láti sọ pé kí ẹ máa tàǹkà sí lọ́rọ̀ ẹ̀. Wọ́n tẹ́ni yí ní tí ọ̀bá tẹ̀kan ti ní líǹkì mọ́ ẹni tó lọ jà gẹ́gẹ́. Ṣẹ́mà wọ́kà kò lówó ọjà pé mo lè bọ́ gẹ́ẹ̀tì nǹkan báyìí báyìí kiri káà rọ̀ ẹ́ o ní ok wà bá mi gẹ́ẹ̀tì èlò 300,000 ó sì fún ìwọ jẹ́ agenti fẹ́ nìyí nù ìwọ ohun sí ẹjọ́ ń tajà láàrin ara mi but ọwá gbowó tán ọwá àkọ́yà rẹ̀ fún ọwá kọ́ fún òṣùwàlá ẹ́ kò sẹ́ni tó kó lè polówó nǹkan tó ní ìyẹn lè polówó nǹkan eh mhm Naam. Eh. Ìwé. Mm. ara ewu rẹ̀ mhm. ṣe rí gbogbo sọ tí wọ́n bá sọ pé èèyàn ara kan lọ́wọ́ ntí ń jẹ́ wípé títà àtìrà parí òun ni ara wọn àṣàrò tó tẹ̀lé ni ìntìkọ́lù lìmẹ̀kíyà ownership will change kò sì ní ṣe pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ìsanwó tán tí bẹ́ẹ̀ bá ti parí ẹ́ ownership gbọ́dọ̀ change àti tó ẹ pé bẹ́ẹ̀ tó bá ní clause tí bẹ́ẹ̀ bá sì ní clause ńkọ́ o kò ní kí ìparí àtijọ́ tẹ́ bá tó take care clause ọ̀nà àpè ní bẹ́ẹ̀wò kìyà pé ní sìn báyìí tí mo bá fún yín fóònù báyìí mo lè ra fóònù lọ ìgbà láì má sàwọ́ pé ta fóònù yìí fún mi èlò èèbá ìdára ọ̀kẹ́ tó ti ta fún mi tẹ́bọ́ ti ta fún mi ní ìsìn tí mo bá fi lè gbà báyìí mo bá fi ra sẹ́yìn sẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀ ó ti di tèmi nu owó nìkan mo jẹ́ kó máa sọ pé ìyìn bọ̀tọ̀ ò tí ìsanwó náà bá mú nǹkan ìpadà irọ́ ni o ẹ́ kìí dìgbà tí mo bá tó sanwó kó tó di tèmi tó o bá ti yọnu sí kò tá fún mi tó bá ti mọ̀ pé ah ó dìgbà tó bá tó sanwó tán òun ni àdéhùn nìkan ló ti fún mi bẹ́ẹ̀ ò ti parí pé òkè sórí o mo ṣàdéhùn fún ọ pé tó bá máa bọ́ fi kalẹ̀ dìgbà tí ó fi sanwó tán meaning that mi ò ní àlá ẹlòmí kò wá náà ìyẹn báwọn déyè sí wà kọ̀kúlẹ̀ tó orí ẹ̀ náà lè fi ní fún ọ níwèé but if they bá fi lè wà concluded tó sọ fún gbá àti máa ti àbí kí má tẹ̀sán àbí má ṣe báyìí nísìgbà ọdúnkọ̀ kí ní fún mi ó wá kọ́ sílẹ̀ pé ó kò iye báyìí tí lágbájá ó san tẹ́lẹ̀ yẹn nìkan mo jọ́ ó fún mi ní the whole of this olùbàrúmá tó sanwó tán ó ti di dèmí báyìí bọ́wọ́ yẹn máa ń sọ ní pé tí ọba rí ìsanwó tá ẹ́ kò tí ìdí ìtèyàn èyàn lè má sanwó rárá tí nǹkan dìde tọ̀sẹ́ bá ti wá gbọ́ yín ní ọ́rùkù tí yín yà náà tá bá ti sanwó tá ìtumọ̀ pé tẹ́ ń ṣe ni pé bẹ́ẹ̀ ò sì parí ẹ́ bẹ́ẹ̀ ò lè ṣe yálẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ò sọ pé torí ilé yẹn anytime ni ẹni tó ní kíní ilé gbà padà ìyá ó ní kí n fún ẹ oṣù mẹ́ta oṣù mẹ́ta ti pẹ́ ọ̀sánwó mo gbà nǹkan padà gbowó ẹ̀ sọ̀rọ̀ ilé ìtàn àwọn ẹ̀kan sí nísìn ma fẹ́ gbọ́ yíyé wọn ò fẹ́ kan tí è parí transaction ẹ̀bẹ̀ni kò hẹ́ irú ẹ̀nu kò sí parí transaction bẹ́ẹ̀ kò sí ìparí transaction but àwọn èèyàn máa ń fi ìgbé bọ́yá sanwó tán ni èèyàn lè má ti sanwó tán kí nǹkan dìtẹ̀ àmọ́ kọ́ pé owó nìkan ló kà jẹ lómi ṣẹbọ́ mi òun náà níbi iṣu táyẹ̀mọ́ ní pẹ̀lú ọ̀rọ̀ mọ́rọ́wá ọlọ́rọ̀ mọ́rọ́wá ọ̀rọ̀ tamọ́rọ́wá gbọ́yìn ọlọ́pọ̀ wọn sanwó ní bàyẹ̀ sọ́mẹ́sì ọwá ló dì fọ́ọ̀tì láàrin òṣèlú ní máa gbé mọ́rọ́wá orílẹ̀ ní ẹwà gbé mọ́rọ́wá náà fẹ́ bá tà fún mi owó ló jọ kò jọ mọ́rọ́wá mọ́rọ́wá ti pọ̀ tó bá ti mọ̀ pé kẹwàá ló bá fẹ́ ṣe nù tọ̀ ó mì pé òun rẹ́ǹtì wọn ló wà fún un bọ̀tọ̀ òun náà fẹ́ rẹ́ǹtì rẹ̀ ó ti mọ̀ pé bàbá ti rẹ́ǹtì wọn onímọ̀rọ̀ lòlùkulù sí yọrọ rárá òun ò ní rówó tòun tó fọwọ́ mú kàn ní kò sọ̀rọ̀ pé wọ́n ní mo ta mọ́rọ́ wá fún ìyàkọ́ fún wa pé àmọ́ta ló máa pákẹ̀tì máa pákẹ̀tì ọ̀hún owó òyò jẹ́ lẹ́dà ni o àmọ́ nígbà tó ti sanwó tán o bóyá mo lè kíìpù wé àmẹ́yìn gbọ́dọ̀ lé ní freedom àti ìlò nǹkan tó rà náà kọ́dà kó má ti sanwó tó tó bá dáhùn kó wá ti ọlọ́run dẹ̀ mú mi má lọ bẹ́ẹ̀ pẹ̀lú ìlú ọ̀nà rà wà ọláàrùn Larison, ẹjẹ́ tí Ee. Ee. Of course. So, why do we have to get to the why do we have Kò ní lápàdà. Tó bá ti ṣe pé wọ́n ti jọ sọ, ẹun bó ṣe rí, ó dàbí iṣẹ́ tí kọ̀ntrátọ̀ ṣe náà nì. Àbí, ọ̀dà nígbà tó gbé ṣe ẹ́ kílẹ̀ fẹ́ ká ṣe pàtìgbò kọ́sẹ̀ èyí tí ó parí èrè Ṣàwọn tó so omi pẹ́ nìyẹn wà tàbí sáà ti bá mú àṣẹ tí jẹ́wà dídé fún wọn satisfy I'm okay so ẹ̀rì pé nìsìn òun èyí ṣe kò ṣiṣẹ́ fún òun ló gbé fún pé tọ̀ bá ń wá nǹkan báyìí títọ̀ iṣẹ́ táwà ń ṣe lélẹ́yìí o ó dàbí kí n sọ pé tìsí lágbájá bá ń wálé ní réǹjì ló bọ́jẹ́tì mi ò gbé ibà ìlọ tó bá lè bá ń wá ní ibà because òun owó òun àti òjò ní transaction kò ra nǹkan kó ní kó bá ń dúró bẹ́ láti sọ gbogbo àmọ́ náà ni ẹgbọ́n mi jàálà ló wà láàrin wọn pé tó bá bá wà nǹkan báyìí máa fún ní nǹkan báyìí àbí ó pé tó bá lè bá ń gẹ́ẹ̀tì nǹkan báyìí lè e báyìí òun náà ti sọ iye tó fẹ́ ta fún wọ́n ti yọjọ yọnu sí bọ̀ tí ó yàtọ̀ ká sọ pé àwọn bá dúró tán polówó ọjà tó wà ní ṣọ́ọ̀bù ẹnìkan ni wọ́n wá padà wá rí gbọ́gbọ́jà yẹn fọ́n tán wọ́n wá gbé fẹ́ nìyí ní ìsìn káwá tó wá yówó sẹ́yìn àwọn ń ṣiṣẹ́ fẹ́ nìyẹn kọ̀sọ̀ òun lọ́jà in this case ẹni yóò lọ́jà kankan ó ní ká bá wọn wà máa bọ́ wá ṣùgbọ́n ìbá ah, problem lẹ́nu kò sùn ọlọ́run. ọ̀sẹ̀ èyí ló ti owó àti ìbáraẹni bàbá wọ́n padà orí ìbá lọ ọ̀tà.

lórí àdíṣẹ́ wọ́wá tó lùbárì tí là ń pè ṣùgbọ́n ó dìfẹ́ ní tẹ́sọ̀ ní tí ẹ̀mà fi lè jẹ́ wà kí ìlú lómi everything nípa àyẹ̀lẹ̀ ẹgbọ́dọ̀ ẹgbọ́n because ẹ̀yin operate on his behalf àfi tẹ́ bá jọ agreement wípé look mo fún ọ ní total approval ẹ́ sórí nǹkan tí mo ní kó tà yìí tó bá sàtìsẹ́ mi ní 10 naira ń bẹ gbogbo tó wù kò lè rí ẹ́ the minimum àbí the maximum i'm expecting is this one so èèyàn ńlá is close ẹni fi ṣàtúgbé yẹn kó but ó rú àtẹ́yìn ó rí sin wákìlì ló jẹ́ fánàbí sálàlọ́ sálà ẹ́ so tó jẹ́ wákìlì ń kọ́ ogun tí èèyàn bá fi ṣe gbọ́dọ̀ mọ̀ àti tó fi ṣàtú bá gbé kìíní ẹ̀kú lọ ọlọ́run àìsàn. Thank you.

ó wà ní Bukhari ìgbàtí náà Bukhari náà fún ní ìṣàárọ̀ pé ó ní tó ń fi mú wa hmm. ẹgbọ́ ó wà ní Bukhari but tẹbá ti wá Bukhari mú àdíṣe khailu wa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ́ bàtọ̀ wa mú wa ó wá fàdíṣe ọrọ̀ àgbárí kìí fi gbà ẹ̀yìn òun rí àwọn aráàlú tí wọ́n ń sọ ń pa pé ìwọ́n bùkọ́ nígbà kó wá sàhé but àwọn kan sọ pé mọ̀ jù ló ń làwọn wọ̀nyí ẹ́n àmọ́ tí bàbùkọ́ nígbà fi ṣe gan sọ́lẹ̀ nígbà fi ṣe tó ní bùkọ́ nígbà kò sínú mọ́tò hmm, so ẹ̀hẹ́n ok ọ̀dà pé ó sì náà ẹ̀ question yìí pé ó wà mẹ́ kí ni ẹ̀ question fi tẹ́rí hadith yẹn anáṣẹ́ sáà sọ pé wọ́n dá wa mọ̀ pẹ̀lú alùwàlá pẹ̀lú alùwàlá àrí tó tó bá dá sí àmọ̀ wọ́n máa sọ fáwọn èèyàn pé ah, àwọn ilé iná anáṣẹ́ pé àfáàdì anáṣẹ́ níbi ìwà anáṣẹ́ ah, ah, eh, min àfáàdì wọn ò sí lára lábẹ́ ìnáhùn kò dáyàrú wà bá dàlú àwọn àwo ni wọ́n ń wí tẹ́lá àwọn kan wí òun ni àwọn tó ṣe pé àwọn mùnáfìkì ni wọ́n àbáwọn tó ṣe pé pàágbé ni wọ́n ṣùgbọ́n àwọn kan nù wọn wọ́n ṣe rí àbáwọn kan mẹ́bàá ń ṣe rí náà ní wọ́n lẹ́yìn bàtà ṣe fún àwọn ibi dáyìn ó ti mọ̀ òní pé ṣe báwọn kan sáà ní àwọ́bákù ìbájá ogun orí dá ẹ́n àwọn kan jọ ìwọ̀n so kí ni àtàbù tó wà ní àtàbù ni pé omi ni àtàbù èyí tàà ń tú pé àwọn sàábí ànábì tán súnmọ́ àwọn sábà ànábì lògbí sí ayé lómi ẹgbọ́mìyí sáwà Ee eh ẹ̀hẹ́n lamiyatu bad ẹ̀hẹ́n ọmọ mọ́ èyí àdísẹ̀ sọ pé ọgbẹ́yàrú wọ̀ bá dàlú ó ń lọ pẹ̀lú àsáàbù ni kìí ti àwọn ìkwánù ní rí fàájì àdísì yìí àwọn èèyàn tán sọ̀nà lórí rẹ̀ pọ̀ àwọn ṣíà mọ́ tún tùkútù tẹgbọ́mí ọ̀ọ̀ náà èèyàn eh, kìí ṣe ọ̀hún ṣẹ̀rí àdísẹ̀ǹsọ̀ kìí ṣe ẹyọ ọ̀kan ló wá ṣùgbọ́n ìtẹ̀ǹsọ̀ ti ìwánà náà yìí ṣe nígbẹ̀ ìlànà ìsáà lọ sí ìtàrí ìlú àbí ẹ̀sọ́lá lọ sí ìtàrí ó ti ṣàdúrà fún wọn lànà ìlànà pẹ̀tọ̀ wọ́n fìtú ẹni ẹni lẹ́rọ ẹ̀kọ́ ìwánà náà ni àwọn lásán ìwánà wọ́lá labal antum

àṣàbò ànábì gẹ́gẹ́ náà sàn sọ pé láyà tàhádàkùn náà anna muhammadan yaqtulu ashabahu tẹ̀sí náà sábò jáde rẹ̀ tẹ̀rán tí hadith náà sọ wípé ọkùnrin tó challenge ànábì sallallahu alaihi wasallam tó sọ àti sọ́fà pẹ́lá kó ṣe dédé pẹ̀lú tí ń pín ẹ́ tí àdís Umar Khattab àti Khalid Walid wá sọ pé ah, ẹni yìí ànábì sallallahu alaihi wasallam jẹ́ ká pa aláṣẹ ká àrẹ́bí ni lálẹ́hù sáànà yóò sọ lù ó lè máa tí wọn báyìí à ní Khalid wa ni àìmọye ẹ̀ tí ń kírun sẹ́gbẹ́ tí ń kí kò sí lọ́kàn rẹ̀ àrẹ́bí wa ni dáàwò fílẹ̀ ẹ̀ má pa torí pé káwọn èèyàn máa sọ wípé anna Muhammadan ẹ̀fúlà kàá sọ ìtumẹ̀ ó ní kí gbogbo àwọn èèyàn táwọn èèyàn rí pẹ̀lú àdébìtọ̀ sọ́wọ́n lára àtàpè ní àkàrọ̀ sàpẹ́lẹ̀ fi sábà parí ilé ìrìn ìsìnbà mùnà fìkì ló jẹ́ but sọ́wá hìbò náà làwọn èèyàn kà so irú àwọn wọ̀nyẹn táwọn náà jẹ́ ọmọ àdébì sọ́lá irú wọ̀nyẹn náà láti sọ́lá náà pé wọn dà àwọn ilé yóò sínú wọn àwọn ti change wọ́n kàn wà láàrin ilé kí ti tẹ́ǹṣẹ̀ lẹ́sọ̀ so àfáàbò wa bẹ ó mọ wà nù kàtà wù ẹ but lóòótọ́ wà náà wọn tó jẹ́ ìfọ́ àlù ẹ̀ náà tó fáwọn náà ó fọ́ sílẹ̀ wọ́n àdìsí ìjẹ́ tó lè kàn bá wọn àṣà àbẹ̀jẹ̀ làbí ọ̀kan sọ pé látẹ́bírí máa da àdàkù bá àdà kódà ìyẹn náà kọ́ òun kò sí mí ìgbó bóyá bí dáa táǹsọ̀ yìí wọ́n ṣe dàtí ó mọ nǹkan tán padà sí léṣẹ̀ ńláńlá lẹ́yìn rẹ̀ pé kí wọ́n tọ́ láti gbẹ̀yà rẹ̀ kó tó fún àwọn àlùfẹ́ náà padà ẹ̀wọ́n ìwọ́sẹ̀ kẹ́lìmà àdàfú ẹ̀yìn lẹ́yìn ní kẹ́lìmà àdàfú tó tẹ́kì àlùmánà lẹ́sẹ̀ láàrín àti ń túbí dà ẹ́ ẹ̀yìn lẹ́yìn ní ìmọ̀ bẹ́ẹ̀ bọ́ sí òun yẹn Ipe tọ̀ ṣe ṣe ṣe ṣe gbọ́dọ̀ àdìsá Aisha. Another àdìsá Aisha wa sọ pé لو أدرك النبي صلى الله عليه وسلم ما أحدثت النساء لمنعهن كما منع كما منعت النساء بني إسرائيل táwọn ìsọ̀sọ́ à ń bá dé pa tó pé ó bá ti wà láyé tó lè táwọn obìnrin dálẹ̀ ni kò bá pèfẹ́ǹtì àwọn náà káwọn náà mọ́ wà mọ́sálásí gbé wọ́n fi ká obìnrin obìnrin mọ̀ níta àwọn kí ni wọ́n dálẹ̀ ẹ̀wọ̀n ló pẹ̀sí ṣé bí dáa bí dáa pèsè láyé ìyá ló pẹ̀sí kẹlmà áhàdà fásitì jáde mẹ́rin ṣẹgbọ́n mi yé láwù àtàkà sọ́sọ́lá má àdásátìlẹ̀sà so ìtàmì pẹ̀lú ìdásù ń bẹ̀ àmà ní pé anything tó wá fi pé ní sílẹ̀ ìbàtàkà sọ́sọ́lá ni ní kì ní ẹgbẹ́rẹ̀ àbí ló padà wá kó mọ́ ti máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ so wọ́n lò kẹ́lùmọ̀ àdàbà fún kọ́dà kó má jẹ́ bídápù ìsìláhíyá ní sì báyìí àbẹ̀kẹ́ ìmọ̀ sọ pé ah, wà láì tẹ́lẹ̀ bá òkè tẹ́lẹ̀ olóbìnrin tí ò ní bójú ó wá rí pé lítà awárà obìnrin kan tó ò bójú wọ́n lò kótọ̀ wọ́n dà á lẹ̀ náà ni bọ̀kù ní mí ní bídá fèsì làhíyá ipé bí àwùjọ ṣe ń lọ sí lẹ́yìn sí nìkan ń dàrú sí àwọn ọmọ ló áhàdàkà fún gbogbo ẹ̀ báyìí ẹ̀yìn lẹ́yìn látó wá lé ní tẹ̀ sí ìdásò fi dé ní tó mé nìbídà so tara pé látẹ́dúrú látẹ́dí ìmọ̀lẹ́dẹ̀ áhàdà tó bá dà ẹ̀ mọ̀kátá dá kalẹ̀ lẹ́yìn rẹ̀ ìtumọ̀ pé wọ́n kó sínú àwọn kan lálálálálá bẹ́ẹ̀ sì kí fún lẹ́sàkú nínú àsìkò Yazid Yazid kó ogun báwọn ará Madina ẹ́ ṣẹbọ́ mi yé sápá àwọn èèyàn lọ ní Madina a sọ pé haram náà Madina ẹ́ tọ̀lá kan àbọ̀ náà mọ́ yà wọ́n kó ogun báwọn ará Maka sára àwọn afẹ́ má bílá bínú zùlẹ̀ tọ̀ ṣàfihàn tó pé wù kàn yẹn pé láwù àsìkò Abubakar <laughs> so dẹ́gbà tó ní ìsìnkú èèyàn jẹ́ àwọn ará màdínà ní ìsìnkú tó bí dátà ìsìláhíyà táni ó dá nǹkan kan lẹ́nu ẹ̀sìn tó wá fẹ́ fi hùn ó sì nǹkan ńláńlá láwọn mi òun lẹ́sì gbọ́ pánẹ́lì sọ̀sọ́là sọ pé almadina tẹ̀rí ní ìsìnkú haram ni ma bayna irin ila sauriha man ahdasa fiha hadasa ẹni tó bá lọ ṣe nǹkan ńláńlá tá ìṣe ń bẹ́ tó dá tó kìí káfí bí àsára ìtumọ̀ àwọn kápọ̀ nǹkan ní ìwọ́sọ́wọ́n òun làwọn èèyàn fi sí tú ẹgbà gbọ́ bí dẹ́gbọ́n ìpínlẹ̀ gbọ́n wọn adása fi adása àwọ̀ áwà fi àmọ̀ ìdẹ̀sà àwọn yóò wá ti pé àbí tó bá gbọ́n bí dà láàyè lásìkò sọ́lá kò sọ bí dà ìtumọ̀ ẹni ẹni tó bá dá nǹkan ńláńlá kankalẹ̀ tí irú ìṣẹ̀lẹ̀ nínú so Kenya gbógun bá màdínà ní sínsìn hadasun lálá ní wọ́n ni ahdasu adasa wọ́n bí sí kọ́mà dáadáa láàrin àwọn sàábí ànábí orú rẹ̀ náà ni a lè lò fáwọn àwárí nígbà táwọn àwárí bẹ̀rẹ̀ pé wọ́n fáwọn èèyàn kéfèrè tán a lè sọ pé máa fi ń lẹ̀ ní ṣe mìíràn àtà tó bí so adasa títẹ́ fi Abdullah ah òtùwà tó àwà jáde sí yí so bá àwọn ọmọ ń lo wọ́ọ̀dù yẹn fún nǹkan ńlá ńlá kọ́dà tí ò bá bọ́ síbi dáfẹ́ ìsìnlá yìí but àwa padà límítì ẹ̀ sábà tó wà níbi hadith kọ́ èyí tá límítì náà láwọn ọmọ bí tu ó sì fẹ̀ jù túmọ̀ yẹn lọ sábà wà hadith mọ́tà imam malik imam malik wọ́n sọ pé obìnrin kan lásọ omaru ahdasat ìtumọ̀ yẹn pé ó ṣe nǹkan ńlá ó sì zìnà olóyún so ṣe bí láti ìsìláhíyà ni òun kọ́ ṣe nǹkan tó tẹ́lẹ̀ sí ń rí ẹ̀kú ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kó wá ṣẹlẹ̀ pé ha wọ́n fi hadathun azim ẹni tó bá ara kàlẹ́ wọ́n ni ahadaka ah, lórí kí ni ah,